الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí ti gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ kíkí lẹ́dàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmákin àwọn afáwà àgbà tí wọ́n máa bá a sọ̀rọ̀ ọlọ́run ọba náà wọn náà ni imam ishaq abọlọrẹ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́bẹ̀ẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kálọ. alhamdulilayi wa kafa. ثم الصلاة والسلام على نبينا مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣẹ̀dá ayé àtàwọn náà ta wà nínú ayé. ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tó ṣẹ̀dá ọ̀run àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀run. ó tọrọ àlékún ọlá rẹ̀ fún ẹni tó rán sí wa láyé pé kó wá ṣàlàyé ẹ̀sìn fún wa wọn náà ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ ti di dandan wípé ká tẹ̀lé tó bá já pípẹ́ sìn la fẹ́ ṣe o àwọn èèyàn ní fún wa láti tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá láti tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá rán yìí báwo láwò kọ́ ṣe láti lè rí ojú rẹ ọlọ́run láyé ń bí nínú sáré wa àti lójú àlùkìyámà wa. bákan ń bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ fún àwọn sábà kọlọ́nkú jẹ́ kó ṣàánú àwa náà kó túbọ̀ fi àgbọ́yé sí kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ. kí ẹ̀yin ọmọ ya wa kó kíra wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ìdáhùn fúlùgbọ̀wọ́ ètò yìí kan kó mọ̀tàbà sán ní ẹ̀sùn dáadáa. lónìí àríkò òní náà ni yọmùlẹ̀ kọ́mí òní ni ọjọ́ àlàmísì báwọn bàbá wa ṣe máa ń pè é ilé tí ń túmọ̀ sí pé ọ̀la ni yawmul jumu'ah oní iná dẹ̀ ni Ramadan wa di mẹ́ta àdúgbò fún ọlọ́run ọba lórí ìkẹ́ yìí. nítorí náà la bẹ̀rẹ̀ ná ìjẹta ọ̀nà mi dàbí ìbàtà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ náà ni ètò ilé ayé ṣe rí a máa yá kọ́mọ́kọ́mọ́ kò ní sí iye gbà ìyá kan pé gbogbo nǹkan ti lọ sí káfíń lẹ̀ ni. àwọn wo ti ká fi àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ilé ìta ń ṣe lọ́wọ́ yìí káfi kọ́ra wa káfi ṣàlàyé fún ọ̀ra wa káfi tara wa jí lórí ọjọ́ juma yaumul juma ọjọ́ juma ọjọ́ ńlá kan lọ́jọ́ juma jẹ́ fún àwa mùsùlùmí eléyìí tó kù ọ́ láyìí ẹ gbọ́dọ̀ mọ àwọn ọ̀dájọ́ tó rọ̀ mọ́ ọjọ́ juma tí ọkàn mi pé àkànjẹ́ mùsùlùmí ṣùgbọ́n a máa wọn ìdájọ́ tó rọ̀ mọ́ eléyìí náà náà ní tí a fi fi òní ìsáré ṣe kọ́lọ́n kó jọ kó gbà ní àyìnbá dà fún wa. àmín wàlá atúlẹ̀ jùmọ̀ à. afọwọ́ ń ṣe lálàyé wípé irun jùmọ̀ o. ìyá afudọ́lù mi irun kan ilé tí ẹ tóun tún lọ́lá ju irun sọ̀látù zuri lọ. wàhíyà sọ̀látùn mùsàkìlà tún làbúrò máa kẹsùrọ̀ ó dẹ̀ jẹ́ irun kan tó dá dúró kì í ṣe sọ́láṣù zúrì tí wọ́n gé sí méjì rárá o kì bí ìròyìn àwọn kan zúrì náà là ń kí wọ́n gé sí méjì ni rárá o òun dá dúró fúnra ara rẹ̀ lọ́tọ̀ ni ìyẹn irun juma. fàlà tẹ́jú zọ àrùbà án. ẹ̀rẹ̀ pásítọ̀ sọ́láṣù zúrì là ń kí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ wá kí òun ní mẹ́rin méjì náà la kí. wọlé tẹ̀lé àti dùbílẹ̀ ìyá ti zuhur. ìrun juma àtẹ̀yàn ń kí kò ní lálàáfíà tó bá jẹ́ pàníyàn sọ́ọ̀tù lóde nìyàn bá ní. lọ́ọ̀tún ní akídú bí ní ìyá ti zuhuri. àgbọ̀dọ̀ ní lẹ́mìí pé òrùn zúrè là ń kí. àlàyéjú zujàmù àmọ́ aláǹsìrì mú tilá kan. sẹ́ẹ̀rì bí tá a ti kó yìí ẹ rí pé ó náwó ọ̀nà kan tó yàtọ̀. sábà fẹ́ kí sọ̀rọ̀tún jùmọ̀ òun ní kútùbà tá a máa ṣe. sábà fẹ́ kí sọ̀rọ̀tún jùmọ̀ àmọ́ akakéwé sókè nínú tiẹ̀ pẹ̀lú kúndárọ́kà méjì yẹn sọ́látù lè jùmọ̀ ọwọ́ mú ìdájọ́ kan wá ń bí tí wọ́n fi ń jẹ́ kó yé wa. wọ́n láyé jùzù jẹ́múrù àmàlẹ́ ànsírí mú tilà kan. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ káwá mú sọ́látù lè jùmọ̀ àti sọ́látù lè àṣírí káwá kí méjèèjì papọ̀ káṣí jámọ̀ rẹ̀. ẹlòmíà máa bèrè pé ah, ṣé wọ́n máa ń kí zoro àti àṣírí náà papọ̀ náà ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni a lè kí zoro àti zoro àti àṣírí papọ̀ pẹ̀lú bíi ṣùgbọ́n sọ́láṣì jẹ́mà àti sọ́láṣì asiri àlè kí òun pọ̀pọ̀. aláwọ̀ jíjà sábàbò lè jámọ́rì. kọ́dà kárí ọkàn fáńtà lè fi ti pọ̀ kí ló kàn fánà bí ìrìn àjò ní àbáwá lórí ìrìn àjò tí sọ́láṣì zórí bá káyàn mọ́ èèyàn á kí sọ́láṣì zórí tán èèyàn á tún kí sọ́láṣì asiri mọ́ àti ti jámọ́ yẹn jámọ́ ti kì géèmù láṣẹ yẹn. àbíkẹ́rẹ̀ rí kí sọ́láṣì zórí lẹ́sùn kọ́ sọ́láṣì asiri jámọ́ tààkì òní ilé ìtaṣi yẹn àbí kẹ̀dẹ̀rẹ́ àwa ń lé à ń kíkọ́ zòrè lọ́wọ́ àbáfẹ́ kí lójú atátẹ́gùn láì wá bẹ̀rẹ̀ ìgbàláyé wà fún wa láti ṣàlìjẹ́mọ́ bẹ́ẹ̀ náà sọ̀ràtìn àáké sọ̀ràtù zòrè bàbá ṣe ń sáramọ̀ báyìí káàdà ìpòtù yẹn ṣe ń rọ̀ àbóyẹ̀ṣẹ̀ dá gbogbo lẹ́sì tútù pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn àlàyé ní ìtànà ti ti fi kọ́ wa lórí eléyìí ẹlòmíín máa rí kó máa sẹ́ǹjì sí i wọ́n ṣẹ́dá sí ti ti zòrè tán àsìkò zòrè wọ́n ti ti ṣèkọ́ mọ́ àṣírí àkànní pèrún ní bẹ́ẹ̀ ni a ṣe kọ́mọ asiri lẹ́sẹ̀kẹsẹ̀ a lè ṣe jámọ̀ láàrin irun méjì tójò bá rọ̀ láàrin sọ̀rọ̀tù zori àti sọ̀rọ̀tù asiri bẹ́ẹ̀ náà la lè ṣe láàrin sọ̀rọ̀tù magrib àti sọ̀rọ̀tù anṣai ẹni tó bá wà nínú masjidi ni o. ṣùgbọ́n sọ̀rọ̀tù lè jùmọ̀ à ìdájọ́ tiẹ̀ a lè kí òun pọ̀ pẹ̀lú ọjọ́ àwọn ni masjidi ń jọ jùmọ̀ alátẹ̀rẹ̀ àwọn sálámù sọ̀rọ̀tù jùmọ̀ àlẹ́ tọ́ láti wá sọ́jọ́ ọ̀rọ̀ báyìí o ẹja dápẹ́ pẹ̀lú sọ́látùl áfíì kálá. àlàújídà sábàbò lè jámùrì. kọ́dà káró kò fanta àfi lè dápa lè dápọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ló ní ìrìn àjò kò lè kíkọ́ láti bí máa tán nílùú ibi tó bá lọ bí ẹ pé kì í ṣọ̀ràn rẹ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀. kò wá lè kí tánà wa òun náà ẹlẹ́jẹ̀ ìta fi ń mọ̀ ikú sàlátùlù jùmọ̀ ọjọ́ ńlá ni ọjọ́ jùmọ̀ nínú ọjọ́ fún àwọn mùsùlùmí ẹ já wo àwọn ẹ̀kọ́ mi nínú àwọn súná ní ọjọ́ jùmọ̀ ìṣe kíni àti ní ìpalẹ̀ mọ́ a lè máa ti ṣí tẹ́lẹ̀ a lè má ìtì máa ṣí tẹ́lẹ̀ sọ sí ní iná àti máa wá jẹ́ ìtanijí fún wa láwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá à ń mèsì ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tá a fẹ́ pè wá sí ká mójútó. àwọn àlẹ́ àlùbúsùlù alákọ̀ọ́kọ́ náà náà ni wíwẹ̀ ọjọ́ juma nínú tànà bíbí káàlì ọmọ yìí òun náà ni pé ká wẹ̀ ìwẹ̀ juma irú ìwẹ̀ wo ni irú ìwẹ̀ tá à ń wẹ̀ fún alìjánáàbà tí yẹn bá ní ẹ̀gbin jánáàbà lára irú ìwẹ̀ tí obìnrin wẹ̀ tó bá parí àlejò lóṣooṣù irú ìwẹ̀ ìwẹ̀ kan ṣo píṣọ̀ kan ṣo náà nìwẹ̀ yẹn náà ní kò nira rárá pàápàá bá a ṣe ń wẹ̀ ìwẹ̀ yẹn náà ní ìwẹ̀ náà níyàn ló máa wá yàtọ̀ pé ìwẹ̀ jùmọ̀ ni mo fẹ́ wẹ̀ lónìí ẹ̀rí dà lórí eléyìí عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال عن الصحابة يا مساء أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قلنا نبوى محمد صلى الله عليه وسلم كل يوم الجمعة واجب على كل محتل من قلنا ìwẹ̀ ọjọ́ Jímọ̀ tá كل wí pé bá a ṣe ń wẹ́rìí ó lára àyàn ni o lórí gbogbo ẹni tó bá ti mà ṣíọ̀ títí bàlágà ìjọ ara àyàn rẹ̀ àwọn olùmọ̀sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ wọ́n ní kì í ṣe pé o máa sọ pé o ríwẹ̀ júmọ̀ àwẹ̀ ẹ mi mo ti fi gbàgede tó kún lé mi ìbẹ̀rẹ̀ júmọ̀ sún mi kí júmọ̀ lónìí mi ìbẹ̀rẹ̀ júmọ̀ àná ọ̀dẹ̀ náà ràn yàn ní rárá o ìjọ ara àyàn kánà bíi pé yẹn ó fi jẹ́ ìyẹn جماعة باتي وعن ابن عمر رضي الله عنهما قال radiyallahu anhuma عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أنا أنا النبي صلى الله عليه وسلم صديقي إذا جاء أحدكم الجمعة فليغتسل أنا إذا جاء أحدكم الجمعة فليغتسل أنا كان كاي تبغى الجمعة نجيب الجمعة ẹni náà wẹ̀ o kẹ́ ẹ bẹ̀rẹ̀ jùmọ̀ àti tó lọ ìsìláàmù náà tẹ́lẹ̀ ní ti gbogbo ayé ti mọ̀ náà ní pẹ́sìn ìmọ́tótó ni ẹ̀sùn òjò jùmọ̀ àti èrò máa pọ̀ tí gbogbo á máa parapọ̀ nínú masjid ká tún bẹ̀rẹ̀ jùmọ̀ àti tó lọ. ẹlẹ́ẹ̀kejì ní àkókò wa. àníyàn àtẹjẹmúlùwà tàkàn yóò bù. ọba fẹ́ lọ sí jùmọ̀ àlọ́jọ́ jùmọ̀ nínú tó jẹ́ súnà jùmọ̀ ni káwà ní mọ́tótó. àtàjà mọ́lò. káwọṣọ tó rẹwà. àtọ yòóbù. ká mọ́ra tán nílé ládùúgbò káwọn yóò máa béèrè pé ìnáwó wo lẹ̀ ń ṣe lónìí ká ní ìnáwó tó jù náwó lọ ni onílọ́jọ́ ojú wa láàárín ọ̀sẹ̀ à ń lọ jùmọ̀ ni ọkùnrin tó lágbájá kó rú sátájà rẹ̀ kókìnrin tó wọ jìlìbáàbù náà kó wọ tó mọ́jú tó tuntun jù níbi jìlìbáàbù rẹ̀ onílẹ̀kọ̀ọ́bù ọjọ́ juma bó fẹ́ bó já sí wípé sọ̀láàtìlì juma kì í ṣe dandan lórí àwọn obìnrin ṣùgbọ́n nírú àwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ààyè gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ èèyàn aláwọ̀ obìnrin láti kí juma. lílọ sí juma àwọn àwọn ajé tí wọ́n wà ní inú ìmúra eléyìí tó bẹ́sìn mu kíṣe mọ́ra fún wa ní kíṣe sọ̀já mọ́lùkọ́ alọ́wọ́ alọ́tọ́ ètò rárá o bí ni mùsùlùmí ti ń tọ́ ètò àmì tuntun yẹn jọ o. ó ti parí tó ń ṣe oge ta ló ń forí hàn ọkọ̀ rẹ ló gbọ́dọ̀ máa fogi hàn ọwọ́ tí wọ́n ń polówó ara ẹ fáwọn ẹlòmíín náà níta kò sí tàbí ṣùgbọ́n mi pé wọn náà ti ń fara páṣẹ́wó ọlọ́dẹ ní kí wọ́n láṣẹ́wó. kí ọkùnrin kan náà wọṣọ tó dáa ó dẹ̀ fi nǹkan olóòórùn sára. Àbí Sa'id al-Khudri radiyallahu anhu. Abu Sa'id al-Khudri náà ni wọ́n tún mẹ́lẹ̀ náà wà nínú ọ̀rọ̀. Ani nabiyyi sallallahu alayhi wa sallam qala. Wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé. Ala kulli muslimin al-ghuslu yawma al-jumu'ah. Wọ́n ní lórí Mùsùlùmí jọ Júmọ̀ bá ṣe wílẹ̀ kan yẹn o. Wa yalbasu min salihi thiyabihi. Wọ́n ní bákan náà kó wọ̀ ètò tún dáa tó dáa jù nínú àwọn aṣọ rẹ̀. wà ń ka nàlà o tí mo máa sàmì níhò. wọ́n ní kódà pàápàá tó bá tiẹ̀ ní nǹkan olóòórùn àwọn ọlọ́fíńdà tó já dáadáa. máa sàmì níhò. kó náà fi para lọ́kùnrin ni o kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti lo pẹ̀fún ẹlòmíì ní kí ló dé àwọn ọ̀fọ̀ ìkàntẹ́lẹ̀ náà láì lo pẹ̀fún iná mọ̀ pé ń tó ta funfun ni wọ́n ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn ẹ̀dá tó wà traffic ni wọ́n wọn ò tún gbọ́dọ̀ wá bu pẹ̀fún sára tó tún máa dẹ́sì sínú ẹlẹ́fọ́ súnà wa ni ẹ̀sìn wa lélẹ́yìí kì í ṣèrò oríṣi bẹ́ẹ̀ ṣe tí a máa ń yọ ṣùtìtì sí oríṣiríṣi àtinúkọ́bì tó bá lu pẹ̀fúmù mọ́ oríṣiríṣi rárá o àní ẹ̀sìn wa ni àwa ò sọ̀rọ̀ nípa àṣà ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn dẹ̀ bá ba àṣà ni sọ̀rọ̀ tàrà gé ìyá ìjà máa gbọ́ lọ. fàlìfàn ẹlẹ́ẹ̀kẹta. àtẹ̀bùtì ìhùlà. kíyàn gbìyànjú àti tètè máa dójúmọ́ tí bá kọ́ fún àbọ̀ náà àbẹ̀rẹ̀ kútúbà màá débẹ̀ náà títí ó sì di tún ọdún kírun rárá àwọn sàhábà máa ń tètè ń dé àní níjọ jùmọ̀ wọ́n ti débẹ̀ wọ́n á jókòó wọ́n máa retí gbà fẹ́ náà jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. bákan náà nínú àwọn tí ó tún jẹ́ àwọn pàtàkì ṣe rí àtàwọn sọ yìí èèyàn á débẹ̀ kì í ṣe pé máa lọ àbí yàn máa lọ pàdé kó àtijọ́ mi yàn máa lọ ṣàtàrù ni o irú àwọn àtìkárù wo ni pàápàá jùlọ àsọ̀látù fún anábì sallallahu alaihi wasallam ọjọ́ juma ọjọ́ àsọ̀látù ni àbẹ́ ẹ̀gbọ́ ọjọ́ tá ànábì dídì sọ fún wa pé ọjọ́ ṣíṣe àsọ̀látù fóun ẹni ká pọ̀ ní ṣíṣe àsọ̀látù fóun ọjọ́ juma ni o ọ̀dàrúkọ ọjọ́ mi o ó ti ń yà yín lẹ́nu pé sunday wa ń kọ́. inna min afdali ayyamikum yawmal jumu'ah. alábìnrin ìjọ tó fi ń lọ́lá jù nínú ọjọ́ ayé yẹn yẹn dé ènìyàn yìí òun náà níjọ́ júmọ̀. fàtífìrú alayya sọ́lá. alábìnrin ẹ kọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe sọ́lá tó fún mi jọ júmọ̀. ẹ gbọ́ rí àbí. fa inna salatakum màrúdọ̀tún aláyé. wọn náà sọlá ti sẹba ṣe fún mi Ọlọ́run agbẹ sọlá ti náà dọdọ mi bí tí mo wà. sallallahu alaihi wasallam ṣe é rí pé kò sẹ́ẹ̀rì tó sọ pé ẹ̀ṣẹ̀ fún àtúntàn níbi ìjọ sátidé kò sẹ́ẹ̀rì tó sọ pé mújọ sunday lọ́jọ́ ẹ̀ṣà kékeré wà fún níjà sọlá tù ìjọ júmọ̀ làwọn ti pè pẹ̀lú péjọ júmọ̀ táwọn ti pè àwọn sọlá bá gbọ́ yé bẹ́ẹ̀ wọn ò jókòó rẹ o kíkọ́ wá sí tiẹ̀ individually ìyẹn ìdádúró irú ẹ̀ ní tàn sọ yìí ká lè mọ ẹ̀kọ́ tó wà nínú islam pé àní islam sẹ́ ẹ̀sìn kan ni tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tó dá ayé àtọ̀run má sì rò rí ṣe tẹ̀rí ìròrí rẹ̀ àtọgbọ́n rẹ̀ àti làákàyè rẹ̀ tẹ̀rí ẹ̀ bá sábẹ́ ẹ̀rí ìdájọ́ àná pẹ̀lú Bàdọ́là ilẹ̀ á. Àníṣe ìlú bá ti dé èèyàn máa ń jẹ́ kí làákàyè jókòó ni. Àtẹ̀bùtìrù la ha. Ìṣẹ̀ṣẹ̀dé Júmọ̀ náà ni tí a fi sọ fún wa látẹ̀kan. Rọ́ọ̀bì ọ̀hún. Nínú ṣíṣẹ̀ṣẹ̀dé Júmọ̀ yìí kí a fẹ́ ṣe ń bẹ̀ nínú rẹ̀ náà ni kíka Suratul Kahfi. Èèyàn ka Suratul Kahfi ìjọ Júmọ̀. Tọ́ka náà fi ní kíka Suratul Kahfi kò sí fàárí yín òyìnbó tẹ̀ sọ pátápátá tẹ̀ mà ta ìjà tọ́lọ́mù fi sọ èdè lárúbá tọ́lọ́mù sọ lùkùránì kalẹ̀ ẹ̀ mọ́ kà òyìnbó nìkan lẹ́ mọ́ sọ èdè mi mọ́ sọ ẹ lọ kọ́ o alukur'an kádà wà ń bí kíkà rẹ̀ kó pọ̀ oríire wà ń bẹ̀ fẹ̀rẹ̀ tó bá mọ́ kà kọlọ́n kó jíye kó sì máa tẹ́lẹ̀ lórí rẹ̀. àmín. ẹlẹ́ẹ̀kẹrin. alimasiyu laha alal akadami. nínú láti nínú lílọ sí jimá àjọ jimá náà ni kéèyàn máa rìn lọ. àìmáṣí yóò là ha àlàlẹ̀ àpẹ̀dá. wọn ní ìwọ ni pé tí jimá àbí tó ti fẹ́ kírun bá jìn kó o gbé nǹkan ọ̀gùn dání o àbí kó o wọ nǹkan ọ̀gùn. ṣùgbọ́n sọ́lá wọn bá ní kó débi tó rọrùn fún ẹ láti fẹsẹ̀ rìn ẹsẹ̀ kan kó tó ń gbé lọ bó ṣe ń lọ yẹn dáadáa ńláńlá ó pọ̀ ń bẹ̀ fún ẹ. alábìsọ̀lá pẹ̀lú fífẹsẹ̀ ní lọ júmọ́ àníkan kọ́ lílọ sí mọ́sídìrì pẹ̀lú fífẹsẹ̀ ní lọ bó o ṣe fẹ́ẹ̀sẹ̀ ara ẹ tó ń fẹsẹ̀ ní yẹn ìgbésẹ̀ kí ni a máa kọ́ ládàálẹ̀ ìgbésẹ̀ kí ni wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ kílẹ̀ jẹ́ ẹlẹ́kẹrin torí àkókò ẹlẹ́karùn-ún anábì sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ púpọ̀ àlùmọ́ iná ní tá à ń kà fún wa yìí ká lè mọ ọmọ yàrá mùsùlùmí ò kó jọ júmọ́ àlè máa wọn ti ẹ̀ mọ́ pàtàkì ẹ̀ mọ́ ọjọ́ mi ni wọ́n gbéra jẹ. ọ̀mì sáà. ẹlẹ́ẹ̀karùn-ún. الإنصات للخطبة مسألة ńlá mi tún lè o. الإنصات للخطبة. adákẹ́ kútùbà bá ti lọ. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال. àti tẹ́lẹ̀ yàgbé òré ra ní ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé. إذا قلت لصاحبك أنصت يوم الجمعة. tó bá sọ fẹ́ẹ̀lì kejì rẹ̀ ń jọjú àti dákẹ́. wal imam يخطب. ìmáàmù jẹ́ ẹni tí kútùbà lọ́wọ́ ìwọ́ wá rí pẹ́ẹ́nì kejì ẹ̀ ń rojọ́ àbọ̀ rìsífù kọ́ọ̀lù ọ̀dọ̀ gbẹdákẹ́. wọ́n lè máa mú yàtọ̀ tó. ìmáàmù dàdí ṣe kó túbà lọ. wọn kọ́ di ìlọ́gọ́. alábi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé wọ́n pàápàá ó ti sọ̀sọ̀ kó sọ. ìwọ náà wí yẹ ìwìkú yìí wà. wọ́n ní abi dàrúdà. lábàdàn àbúdàrúdà. ìyá ọlọ́run Ó ní. Jàlàtà Nábí sallallahu alayhi wa sallam yawman ala al-minbari faqataba an-nasa wa tala ayatan. Àwọn jàre dáyé níjọ kan nábì ṣe kútùbà lọ́wọ́ wá káyà kan. Àbújá rẹ̀ dáìlú ń sọ̀rọ̀ yìí, ó náà níbi wá káyà kan nínú kútùbà. Ìgbà táwọn níbi káyà yẹn. Wà ìlà jàǹbí Ubayi wọ́n ní ọ̀bẹ yìí bọ́nà káàdì wà lẹ́gbẹ̀ẹ́ òun àbúdá àdìgbà yìí ló ń dìpọ̀ tẹ̀tẹ̀lẹ̀ yìí o. wọ́n ní mo wá sọ fún ọ̀bẹ yìí bọ́nà káàdì yìí pé ó ní ìrẹ òbí. màtá ń zi láti ha bí i àyà. àyàtọ̀ bí kàyìnbó aláyà sọ̀kalẹ̀ gbọ́nà. màtá ń láti ha bí i àyà. táwọn kò ń bèrè dájọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. fa abá lè má ní. àbútàrí dáyẹ̀ ni òbí ìbúnà kábí wa kọ̀kọ̀ wa dá mi lóhùn ló bá fi ń gún lági. fún masal tuhu fa abá ayọ̀kẹ́ lè má ní. wọ́n ní mo tún bèrè lọ́wọ́ rẹ̀ kò dá mi lóhùn lẹ́lẹ́kejì pé nǹkan. ọlọ́lá òbẹ́ yìí. wọ́n ní òbẹ́ yìí wá sọ fún mi pé. máa la kẹ̀mí ju mọ́tíkà ìlà máa la rọ́ọ̀tà. òbẹ́ yìí wá sọ fún àbújá dídá yìí pé kò sí nǹkan kan ní òórùn rẹ tó kí irun rẹ ó dá ó kódà ó tètè dójúmọ̀ àrùn kan ṣe tó kó bá àrùn tó kílò ní ni pé orí yìí kò yín gbàgbà fẹ́ kí n. àlàmà ń sọ̀rọ̀ bá jituhu fa khabartuhu. àwọn dáre dáre ni mo wá kó kéésì yẹn lọ́ba ànábì pèsè ẹlẹ́kọ̀tẹ̀lẹ̀ láàrin mi àti bẹ́ẹ̀ bọ́nà kábìlẹ̀ ẹ̀kọ́ gbọ́n tí òbí yìí sọ fún mi. fàkàlà rọ̀ṣúlù. ọ̀nà ànábì náà wá sọ wípé. sọ́dọ̀kọ̀ òbí yìí. sọ́dọ̀kọ̀ òbí yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni òbí yìí sọ yẹn òótọ́ ló sọ o. òun náà rojọ́ ń gbà tá سمعت إمامك يتكلم فأنصت حتى يفرغ arábìnrin tó wá ti rí pé máàmù rẹ̀ ṣe kútùbà lọ́wọ́ wọ dákẹ́ tí màmú máa fi ṣe tán má tún sọ̀rọ̀ mọ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́kẹ̀ ẹlẹ́kanu ẹlẹ́kẹ̀ fantora àkókò wa. bàlá turọ́ tí a tẹ yìí kẹ́kẹ́ ìyá tí a lè máa sì jí dé. lọ́jọ́ juma tẹ́bá ti dé juma ẹ̀kọ́ kàṣí ló ti dàrọ́ ká méjì. wàlẹ́ òkè ọ̀nà lè máa mú ẹ̀ka túbú. iṣẹ́ kì í mí ìrètí àwọn èèyàn máa ń ṣe tí màá bá ṣe kútùbà lọ́wọ́ ó wá wọlé àwa jókòó. wàlẹ́ òkè ọ̀nà lè máa mú ẹ̀ka túbú. kọ́dà tí màá máa ṣe kútùbà lọ́wọ́ ìwọ dìde kó ṣe náà fìlà àrọ́kà méjì kó tó jókòó. àdéhùn wà lórí ilé Jábìrì dakhala al-masjida yawma al-jumu'ah. tẹ̀lé kìlọ̀ wọ masjid ìjọ jùmọ̀. wọn nà sallallahu alayhi wa sallam yakhutubu. aláyọ̀ wá ṣe kútùbà lọ́wọ́. fajalasa. arákùnrin yẹn wá jókòó. qala lahu an-nabiyyu sallallahu alayhi wa sallam. aláyọ̀ bá pẹ́ǹtì rẹ̀ láàrin ọgọ́rùn èèyàn. yà sẹ́lẹ̀ kò kún. yà sẹ́lẹ̀ kò kún wọ sẹ́lẹ̀ kò dìde ńlẹ̀ o. kún fọ̀rọ̀ káàrọ̀ káàtẹ̀ ẹni wọ́n jẹjẹ wọ ìjẹ́ kó kírun lọ́fíìlà ọ̀rọ̀kà méjì. ẹ̀jẹ̀ wẹ̀sì fíhì. ẹ kó kí kó kí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá kíní ti gbìgbì. wàá kírun lọ́fíìlà ọ̀rọ̀kà méjì ń jọjọba kí sí pé irú yìí táwọn àmọ́ mi máa máa ṣe. ó túbà ń lọ lọ́wọ́ ẹnìkan wá wọlé wá ṣe lọ́fíìlà kọ́lé àmọ́ mi á tún máa sọ fún ìyẹn ti pẹ́ pọ́tà náà bì jù. ẹlẹ́ẹ̀keje káfílì yẹn tẹ́ dúró ń bẹ̀ lónìí. ẹlẹ́ẹ̀keje. arúbáhùnra tẹ̀hátì bàdà lìjúmọ́. tẹ́rítà kọ́kọ́ ta sọ yìí ẹ̀rí ti pé ká kíná fìlà tẹ̀híjà tó lè mọ́sídìí tó máa ń kínú mọ́sídìí ńgbà tá a fẹ́ wọlé ọ̀lẹ́lẹ̀ nítorí wá tẹ̀lé ìsàfẹ́ sọ ìtàwá sí jùmọ̀ àti ni ò máa نفل رقع ماني نوواو فقد في الصحيحين من حديث ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم عليه صلى الله عليه وسلم كان يصلي بعد الجمعة ركعتين على دماكين ركع مجي lẹ́yìn sọ́ọ́tì jimá fi báyìí nínú ilé rẹ̀ tó bá bá ní ànágbà akẹ́rọ ká mẹ́rin. Afọwọ́ àgbà Alimam Ibn Taymiyyah Rahimahullah. Ìsọ̀lá fil masjid sọ̀lá arba'an. A ní sọ̀rọ̀ yóò bá kíní ní masjid ànágbà kíní mẹ́rin. Sọ̀lá arba'an. Ìtumọ̀ rẹ̀ ní kí bá kí Jum'a tán ẹ kí nọfìlì ọkà mẹ́rin nínú mọ́sídìí kẹ́tọ́ lọ ní. wọ́n fi ibẹ̀ ìtì kì í sọ́lá rọ̀tì àtẹ́. ìwọ́n tó bá pé inú meji ilẹ̀ bá ti kí ẹ kí ní rọ́kà méjì abẹ́ padà sí ṣàkún ìbẹ̀lẹ̀ ti lọ kí ẹ dún mọ́sídìí dára ẹ kí rọ́kà méjì. wọ́n wá fákọ̀ óò ebi náà ẹ̀kọ́ yìí nìkan ìlànà. ọ̀rọ̀ Ibn Qayyim al-Jawzi ti sọmọ kí wọn náà wọn náà wà fọ́pọ̀ wọn lórí rẹ̀. Wàhálà hádà tẹ̀dúlò ní àhádì. Orí eléyẹ àdìsí tó kọ́ wà lórí rẹ̀. Eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́jọ Júmọ̀ ẹ palẹ̀ mọ́ kalẹ̀ díjọ Júmọ̀ kẹ́ẹ̀dẹ̀ múra kẹ́ẹ̀dẹ̀ pọ̀ ní ṣíṣe dùá. Pàápàá jùlọ ní ìrọ̀lẹ́ ọjọ́ Júmọ̀ níparí. Kásáré tún mú wa padà wá síbi mọ́sálà ńlá kan. Eléyìí tó nípa tàrọ́wẹ́hì tá à ń kí ìtàn bàbá ń pè ní ìran aṣámú àwọn èèyàn kan ní nígbà tí wáyé tó bá kí aṣámú tí wọ́n ti máa ń kí wítì iná pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ní anabi sọlá sọlá ń sọ́dọ̀ ìjàlú àkírọ̀ sọlá tó fi lẹ́yìn wítìrọ̀ ìrún ìtẹ́ máa máa kígbẹ̀yìn lóru náà ní wítìrì àti bá kí lórí alẹ́ sáà kí tòru náà ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àlàyé kọ̀kọ̀ lórí ìyàtọ̀ díẹ̀ èlé tó wà láàrin wọn ni ṣé òun náà ni tààrọ́ ìta ń kílálẹ́ ọgọ́ọ̀rọ̀ àwọn olùmọ́jẹ́ kámọ̀ kóun náà ni. wọ́n wá lọ́wọ́ ìyàwó Aisha yìí pé ó dé abáwọ̀ ní irun ànábì tó máa ń kiri omi. ànábì sálámà bùnà abdulrahman. sàhábì ló lọ bèrè lọ́wọ́ yàwó aisha torí àgbà àfàn yàwó aisha àbí sálámà ló lọ bèrè lọ́wọ́ rẹ̀ wípé. sàlá aisha radiyallahu anha. ó bèrè lọ́wọ́ yàwó aisha nípa. كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان. ó ní ìrun tí ànábì رمضان ń kí ní ramadan báwo kọ́láti. ìyàwó àìsà wa dá lóhùn ẹ wò ó tó ń béèrè nínú Ramadan ẹ wò ó tí ìyàwó àìsà wa fi dá lóhùn. máa ká náà yazidu fi Ramadan wà láàfi ghayrihi ala ihda àṣà ó ní ànábì nínú Ramadan ní àbíkà tí kì í ṣe ní Ramadan ó ní kì í máa ń kí ju rọ́kà mọ́kànlá lọ. ìsọ̀lì àrùbà àrọ̀kà. á ti rọ́kà mẹ́rin. Fàlà tẹ̀sí alẹ́ ni Hùsùlì hinna wà tùlì hinna. Ó ní mẹ́rin ni ẹ máa da púpọ̀, má bí èkó bá olóṣè dá tó ti dá jù. Sọ̀mà yóò sọ́lì ọ̀rọ̀bà án. Ó náà tún kí mẹ́rin mi. Fàlà tẹ̀sí alẹ́ ni Hùsùlì hinna wà tùlì hinna. Òun náà tún da bí ìtàkọ́kọ́ tó gbò ṣe pàjáwìrì. Sọ̀mà yóò sọ́lì sàlàfà. Àwọn akẹ́ráka mẹ́ta, ráka mẹ́ta ètò kìkì ṣẹ́fítìrì yẹn. Eléyìí yẹn, sálámọ̀ kan ṣu ní jókòó lẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn o fi máa kẹ́lẹ̀ kẹta. àwọn bàbá máa ń kiri mẹ́wàá nísìnyí àdèrí pé àwọn akọ́kọ́ kí méjì méjì méjì lẹ́ẹ̀márùn-ún ó ti wá fẹ́ ọ̀kan lé lórí. ó wá fẹ́ dàrú máa lòmíì lójú ẹjẹ́ ẹjẹ́ káwọn èèyàn mọ̀ pé súnà kọ́ àtà sí ọ̀pọ̀lọpọ̀ ti pàtì gba mọ̀tàdì lè dá padà síbi súnà yẹn tábà ti sọ̀rọ̀ tó lè àṣà ìtàn nọ́fìlà ọkà méjì eléyìí tó wà lẹ́yìn sọ̀rọ̀ tó lè àṣà ọgọ́ wa láti gbàgbé àkùnkì mọ́ eléyìí ò pẹ̀lú mọ́tàdá ká sọ yìí o bóyá lákàlẹ́ yìí lọ́dún gba mọ̀sájì ní káfí yẹn náà kù ká máa kí ọ̀ka méjì tába ti sálámà ìṣáì kíkó wá fi kọ́kọ́ fi balance ara rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kíkó wá kí lẹ́yìn náà káṣẹ̀ wá mú tàràwí wa wá bá ṣiṣẹ́ lálàyé lóòrù kò fi sinọ́ fìlà mọ́ àti tí wọ́n bá jí lóru tó ṣàlùwàlá tó wá sinọ́ rọ́kà méjì kí mo jí lóru ilé ní ìtúfọkànbalẹ̀ nínú ọ̀rọ̀. àmì ọlọ́run bá kó jọ ìta bára wa sọ yìí kọ́nà kó má ṣe balẹ̀ jẹ́ aburú fún àtàtọ́ àti àwọn àti àgbọ̀ kọ́nà ṣe wá ní mùsùlùmí ibi tó ṣe tó àti bẹ́ẹ̀ tẹ̀lé yé àti tẹ̀lé tọ́lọ́run bá tàn náà bí ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn náà kalẹ̀ fún wa. ibi ọlọ́run kó máa ṣe wá ní mùsùlùmí aládìjọ onífẹ̀ẹ́nu má lè ṣe wá ní mùsùlùmí aládàádáálẹ̀ oníbídà. subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní 080 35 75,